بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنت نتصل أنه عمدة الأحكام التي الإمام عبد الواحد الأغاني لما قدسه رحمه الله تعالى àṣìwà níbi الأيمان al-ayman wan-nuzur nuzur حتى ìbúra àti الحديث السابع والخمسون بعد الثلاثمائة حديث 357 حديث عمر بن الخطاب رضي الله عنه عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ينهاكم أن تحلفوا بآبائكم عمر بن الخطاب رضي الله عنه ونبي صلى الله عليه وسلم صفيه إن الله ينهاكم أن تحلفوا بآبائكم أنا جاء الله إن كفني في أبرة بابا من برا ما في مو في بابا من برا لوري كني nítorí pé mo ti yàn bá fi ń búra ló tóbi jù lọ́dọ̀ yẹn méjì bàbá ní bàbá الإمام مسلم أنا ثم إبراهيم ومن حالفا حالفا فمن كان حالفا فليحلف بالله أو ليسمع قد انتبه في أبو لا تسمي له ويعفي الله أبو عفا يكتب رواية من عمر بن الخطاب رضي الله تعالى عنه فوالله ما حلفت بها منذ سمعت رسول الله ينهى ثم فلان برا mi ì tún fi bàbá mi búra mọ́ láti gbà tá nẹ́bì ti kọ́ nǹkan rẹ̀ zakiran wọlé àfihàn bóyá mo ń rántí nǹkan kan ni o àbí mo ń mú orí pàkan wá ni mi ì jẹ́ fi bàbá mi búra mọ́ kódà háàkì àná ayírí kódà mi ì lè rí pé nìkan fi bàbá rẹ̀ búra ìtumọ̀ àṣẹ wà nìyẹn anáwó hálàkàdé tí kò fi bàbá ẹ̀ búra sọ̀rọ̀ sí èèwọ̀ ni ká máa fi bàbá búra hmm, èèwọ̀ ni nítorí pé ìfi bàbá búra gan ni ìpínlẹ̀ kíkọ̀ fún ni láti má fi nǹkan mi búra kíkọ̀ nípa ìfi bàbá búra mo gbọ́ ohunkóhun lọ́kárí ọ̀lẹ́tọ̀ fẹ́ dà ń wọlé ọjẹ́ ó fi nǹkan mi bọ̀ yàtọ̀ sí àlá ṣùgbọ́n lọ́hùn àwọn lè fi wọ́n bá wù búra nù tọ́da àwọn lọ́fà yóò fi ọ̀sà náà yìí ọ̀ṣàmùsì àwọn nǹkan tọ́da ọ̀dà ìfi ń búra fúnra rẹ̀ so ọlọ́run ló lè ṣèlè nù àwọn èèyàn gbọ́dọ̀ síbẹ̀ àgbàdo síbẹ̀ nítorí àná òfin lẹ́tọ̀ọ́ kéèyàn fi nǹkan mí búra hmm báwo fi nǹkan mi búra báwo fi nǹkan yẹn ṣe tóbi tó ànábì tóbi àwọn tó máa fa ànábì búra ànábì gbọ́ táwọn máa kéèké máa ń àti kàáfà tóbi àgbàlọ̀ fi kàáfà búra àti gbogbo bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ tó bá fẹ́ búra pẹ̀lú ohun tó yàtọ̀ sí àlá ọgbẹ́nu ìdání àwọn ọlọ́mọ ajé ọlá kí wọ́n fàtàn fi kọ̀ láti fi búra nítorí pé ìbúra àwọn tá a gbà lérò àti àkíyèsí ìfìrìnlẹ̀ pẹ̀lú mímú tó tóbi wá lẹ́mí ẹni tó fẹ́ búra láì kó máa sọ bẹ́ẹ̀ ohun tó tóbi jù lọ́dọ̀ rẹ̀ ohun tó tóbi jù lọ́dọ̀ rẹ̀ eléyìí sì gbọ́dọ̀ wáyà àti pẹ̀lú ọlọ́run nìkan káàdà ló fẹ́ lómi yàtọ̀ sí ọlọ́run ó sọ ọ̀nà hadith abdullahi ibn umar ibi ni kó fúrò gàdùn ṣùgbọ́n ó lè má mú yẹn jáde kó nọ́ọ̀sì yẹn yẹn nítorí pé kó fọ̀ ó ní àwọn ìran ó dẹ̀ láwọn òpin tó pọ̀ wọ́n ní irú èyí tí àkẹ́mbẹ́ tó ṣe pé ọyà pàṣẹ kíkọ ìgbé ọ̀rọ̀ kan tí wọ́n rí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní afúláhà wà àbúhù ìǹsọ̀dàkọ̀ afúláhà wà àbúhù ìǹsọ̀dàkọ̀ wọ́n ní àwọn kan sọ fọ́rọ̀ ní òkè lálàáfíà ibùdó abdulbar rahimahullah náà fún hadith wọn ní kọlá láàfin ara rárá gbólóhùn afúláhà àbúrò yẹn ó jèrè bí kí n lọ fún ti bàbá rẹ bu àtọ́lá sòdodo àwọn kẹta pé ńlẹ wa àbí mùsọ̀háfà wọn ní wọn ti ń bẹ ń bẹ pé mùsọ̀háfà ni àwọn wàláhì àwọn ẹni tí ń kọ àdéhùn ni wọn lọ sí nǹkan afúláhà wàláhì àwọn gan ni wọn kọ́ fàárẹ̀ ti tọ́ wa ń bẹ afúláhà wàláhì. ابن حجر العسقلاني عليه رحمة الله àwọn ọ̀dọ́ wà ń bẹ̀ nìyẹn wọ́n ní àwọn míì dẹ̀ sọ wípé òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àṣálá ń sọ̀rọ̀ yẹn níbi ohun tí ó kọ́mọ́n jù lórí àwọn àwọn èèyàn tí wọ́n sì gbèrò búra pẹ̀lú rẹ̀ wọ́n ní àtẹ̀mádàra aláwọ̀ alimọ́mọ́ Nawawi rahimahullah wọ́n lọ pọ́sibú kó ṣe pé kí ní ẹlẹ́tọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn àwọn hadith ọ̀rẹ́mọ̀rù yìí sẹ́wà àti Abdullahi ibn Umar. رضي الله تعالى عنه جميعا معي عمى جلولة يتم بفو عمر بن الخطاب رضي الله عنه يقاطي أبوى الشيطان النبي قال شكنا ولا سعري شيء لأبوى يلدت بينا في رواسي به لا تبعين ومي كايا وانا فانا في سقوف وعلي ومي آه ومي kọfẹ káwọn padà sí bí nǹkan mi bọ yàtọ̀ wọ́n ní hadith ìtàbáwò ká má fi bàbá búra lọ́sẹ̀ sàlẹ̀ lórí lọ́kàn jẹ́ pé gbogbo tó bá fi yàtọ̀ sọ́lọ́run náà la gbọ́dọ̀ fi kí wọn gbọ́dọ̀ fi búra wọ́n ní ohun tó kọ́kọ́ fa ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí òun ni pé anabi sallallahu alayhi wa sallam ọba Umar bin al-Khattab radiyallahu anhu ọwọ́ pẹ̀lú àwọn èrò kan tí wọ́n ń tọ́ àfọ̀ ọba gbọ́ tí ń búra pé mo fi bàbá mi búra. ولا lànà الله sọlá ń sèkọ fún الحديث الثامن والخمسون بعد ثلاثمائة حديث 358 حديث أبي هريرة رضي الله عنه صلى الله عليه وسلم قال قال سليمان بن داود عليه, عليه الصلاة والسلام لا تسن البينة على تسعين امرأة تلد كل امرأة منهن غلاما يقاتل في سبيل الله فقيل له قل إن شاء الله فلم يقل فطاف بهن فلم تلد منهن إلا امرأة واحدة نصف إنسان قال فقال رسول الله صلى الله عليه وسلم لو قال إن شاء الله لم يحدث وكان ذلك دركا لحاجته أني أبو هريرة رضي الله عنه ولو على قد النبي صلى الله عليه وسلم قال سليمان بن داود عليهما السلام سليمان ترجم نبي داود عليهما الصلاة والسلام وعلى نبينا وني لا أطوفن الليلة على تسعين امرأة وني لوني ما أجيك أو يو نايتي في معصومة ومقاطعة tẹ̀lídù kó ló mọ̀ra àti mìíràn hàn náà wò láàmẹ́ ìkọ̀ọ̀kan náà obìnrin náìtì yẹn dẹ̀ sì máa bí ọmọkùnrin kan yóò bá ọmọkùnrin kọ̀ọ̀kan yóò kọ̀ sílùú sí ìṣẹ̀lẹ̀ ìlẹ̀lá tọmọkùnrin náà máa jagun sójú ọ̀nà lọ. fàkìlà làhù wọn ni wọn á sọ fún ó dájú pé ń tó sọ fún ní màláìkà pẹ̀lú kọ̀sẹ̀ ń tó sojú sùlẹ̀mán lọ ní jọ́ọ̀nì mọ́. màláìkà wa sọ fún pé kúl inṣàlá sọ pé tọ́lọ́mù bá فلم يقل قدويبة فطاف بهن أبا يكا وبني أبو سسلري أسمى وبما يكا يكا فلم تلد منهن إلا امرأة واحدة ẹni ẹ̀ka wàá bímọ nínú àwọn obìnrin ju ìyàwó ẹ̀yọ̀ kan péré lọ nígbà tí ó bímọ nípa ìǹsà ní ìlàjì èèyàn ló bí ọ̀la ọ̀la rasulullah faqala rasulullah sallallahu alaihi wasallam àbúrò rẹ̀ ní ìjísẹ́ ọlọ́run sọ̀rọ̀ àìsí ọ̀la qala insha Allah wọ́n lè ṣe insha allah ni lámúyá nẹ́f ìbúra rẹ̀ yàn lè bàjẹ́ ọ̀kànnà dálí kàdárọ̀ kan lè hàjàtẹ́ ìyẹn dẹ̀sí máa jẹ́ kó lépa bábò kàtà rẹ̀ tó gbìyàn wọ́n ni kíra aláhù àìkúl sọ pé insha allah yà á ní kọ́ra aláhù mọ́lẹ́kà kan ló bẹ̀ fún ìtọ́ ya sọ pé insha allah ṣùgbọ́n kọ̀ dáhùn hmm, kọ̀ dáhùn sùlẹ̀mánì ànábì kan náà wà ń bí yára tọ́lọ́run rẹ̀ sí àwọn ọba ní Israel ọlọ́run fún lọ́lá tí ọ̀fẹ́ nìkanni nínú ẹ̀mọ́ lórí agbẹ́ oṣoojú kòkòrò ń bi rere púpọ̀ jù gbogbo lóhùn ọlọ́run sì máa ga pẹ̀lú jihad báwọn ọ̀tá ẹ̀sìn jà ló fi búra pé wọ́n bá àwọn ìyàwó náítì wọ́n bá wọn lò pọ̀ tí wọ́n bímọ rẹ̀ tó bímọ kọ̀ọ̀kan tí ó jọ̀dọ̀ tí ó lágbára tí wọ́n máa ti jihad ó sì lọ ẹ̀ lọ súnmọ́ àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú àníyàn tó da yìí ni wọ́n fi sọ pé àníyàn tó da ò tó ṣe tó da àníyàn da ṣùgbọ́n kò sí mùtáàbà ń bẹ̀ mùtáàbà ní gbólóhùn insha Allah yẹn ààrẹ sọ wọ́n tẹ̀ lọ sí bó ṣe wí ní tòótọ́ àníyàn dáadáa ah, nítorí pé ìjọsìn lọ́fẹ́ ṣe fa ó ah, sì ní ìfọ̀kànbalẹ̀ fọlọ́run ṣe ọlànìyàn tó da ṣùgbọ́n òwe insha Allah sì nìkan lọ́bàjẹ́ àwọn ìpínlẹ̀ tó yí ká wọn obìnrin tẹyọ kan tó bímọ àwọn náà nìyí ìlàjì rẹ ló bí ọlọ́run kẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fanabi Sulaiman alayhi salatu wassalam ó dẹ̀ jẹ́ wáàsí fún gbogbo àwọn tó bá jẹ́ ní ọlọ́run ìgbé ẹ má yọ̀tọ̀ ọlọ́run lẹ́nu bí wọn yóò tẹ̀ bá fẹ́ ṣe eléyìí ohun tí ìtumọ̀ àdéhùn yẹn kọ́kọ́ tó nìyẹn ìṣèlú islam bẹ ṣe insha allah ọ̀nà ah wọ́n ṣe rí yẹn náà bó ṣe bá wo ìyàwó yẹn sùn ní káyíká gun àwọn òbí mọ́ ẹ̀yà kọ̀ọ̀kan wọn bí wọn ọkùnrin náìtì ń dòdò kí láwọn náà àdéhùn àti àlẹ́sẹ̀ náà fi yẹmí kí ni wọ́n ń pè ní ìsàdáyẹn ẹsẹ̀ níbi ìbúra wọn ní gbólóhùn insha allah ó wúlò ó wúlò náà tó lè jẹ́ kẹ́rọ̀ ń gbẹ̀yìn ọjọ́ èèyàn lè rí ohun tí èèyàn fẹ́ gbà torí fífẹ́ ọlọ́run ní lórí ìbùkún dẹ̀ tún ni ìbùkún ni. èkejì ni pé ẹni tó bẹ́ẹ̀ ṣe insha Allah tí ọba padà rí nǹkan yẹn ṣe kò ní ìtànà kankan tí ó ṣe ọ̀rọ̀ nínú hadith àtúrí wà síbẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí ànábì tó náà ànábì ọlọ́run ẹ̀fẹ́ ó gbèrò mo tó fẹ́ ṣe ṣùgbọ́n kò sí ọlọ́run bẹ́ẹ̀. ó ní àyẹ̀wò àsìmọ́fẹ́ ọlọ́run mẹ́ ọlọ́run ò tiẹ̀ wàá gba ẹ̀bẹ̀ rẹ̀ rárá òun ti bó ṣe súnmọ́ tó àfi kó ọlọ́run ọ̀gbẹ̀bẹ̀ rẹ̀ rárá ló fi hàn pé èsì ohun tá a gbọ́dọ̀ fi jáfara òun ti ká sí èsì náà yẹn àti pé ṣe sí àwọn ànẹ́bí ọlọ́run àtàwọn ẹni ọlọ́run ni pé ọ̀rọ̀ máa ń rí báníyàn wọn àníyàn wọn tó dàrí bá ṣe rí yóò jẹ́ ìjọsìn fún wọn lórí jáde ajá fáwọn anájọ ọlọ́run nìyí wọ́n máa ń níyàwó pípọ̀ wọ́n máa ń níyàwó pípọ̀ kí wọ́n fi lè sọ abẹ́ wọn àtọ́jú wọn kọ́ nínú haram wọ́n sì lè sọ àwọn ìyàwó wọn náà kọ́ níbi pé wọ́n máa wọ ọkùnrin kan àti kí wọ́n fi lè bímọ rè kí ogun eléyìí wáyé ló fi pé ìyànà làádà ìbáàdà ìdíwọ́ tó jẹ́sẹ̀ sí àádẹ́sìn fáwọn ànábì ọlọ́run òṣè sí ni káníyàwó wọ́n máa dẹ̀sìn fún wọn pẹ̀lú sábẹ́ àníyàn tó dà yìí ṣùgbọ́n àwọn kò ní èèyàn tí wọ́n ìjọsìn tí wọ́n dàbí àádà tí wọ́n ni àwọn kan lọ tó wọn mọ́sálásí hmm, pé àádà ni tí mo sọ̀rọ̀ wà lọ́dọ̀ rẹ̀ sí láti fi ọjọ́ ọlọ́run bákan náà wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n kádàrà ọ̀rọ̀ báyìí wọ́n ní kádàrà ó kó lórí àwọn ẹni pípé nú àwọn ẹ̀dá rẹ̀ káàrin yẹn fi lè rí i pé ọlọ́run nìkan ní ìdarí àlámọ̀ rẹ̀ wọ́n àwọn anẹ́bí ọlọ́run bàyẹn lágbára ni àà kí ló dé ó ṣe wí yẹn gẹ́lẹ́ wọ́n ní ọba ṣe kí ni wọn ni ọba rí wọ́n ní kò kí nǹkan bá wà lẹ́mìí ní sulaiman ti sọ jáde pé gba àwọn ìyàwó mi ní sùnmọ́ lónìí ìwọ́n lè sọ kì í sì sọ̀rọ̀ alfàṣà ìmúrò tó múrò wáyà kì í dẹ̀ sí wáyé tó tó bá jẹ́ wáyé ni mo ti bá wọn sùn yẹn gbogbo ọ̀nà ó gbìmọ̀ ọkùnrin kọ̀ọ̀kan mo ti gbèrò rẹ̀ الحديث التاسع والخمسون بعد ثلاثمائة حديث كريم في حديث عبد الله بن مسعود رضي الله عنه عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين رجل يقتسم بها ما لم به مثل هو هو فيها فاجر لقي الله وهو عليه غضبان وهو عليه غضبان إن الذين يشترون بأهل الله وأيمانهم ثمنا قليلا عن عبد الله بن مسعود رضي الله عنه وأن النبي صلى الله عليه وسلم من حلف على يدين الصبر يعني طبعا برا نوري برا صبر يعني أنقذ صبر يعني الدين ماله الدين كماله ìbúra arọ́ ni o ọ̀rẹ́ fi dé nǹkan mọ́lẹ̀ sọ́dọ̀ rẹ̀ ìyàkọ́tà tí a rí bí ìhà máa lamọ́rẹ́ in muslim fún tí èsì tiẹ̀ ọwọ́ àfi ìbúra àsọ́dọ̀ rẹ̀ ó fi dé mọ́lẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọfẹ́ fi gé dúkìá ọmọnìyàn mùsùlùmí kan wà fi hàfà àìjẹ́ tó dẹ̀ ń parọ́ nínú ìbúra yẹn làkì aláha wà àléhà ọ̀dàn ọmọ àpàdé ọlọ́run ọlọ́run dẹ̀sán àbínú sí ọlọ́run wa ayà sọ̀kalẹ̀ pé ìmọ̀lẹ́bí náà ìṣàlùmọ̀ bí ahdi ìmọ̀láhì àìmánìyàn mùsàwọ̀kọ́ náà ń kọ́lé lá alájà àwọn tó wọn ń jìrọ àlùkárà ní ọlọ́run ìbúra ara tó ń fọlọ́run búra wọ́n fi ń pààrọ̀ ayé ọlọ́run lérí ìyà pé yọ jẹ àwọn ènìyàn ìyá máa jẹ oríṣi àwọn ènìyàn òun náà nìbínú ọlọ́run tí wọ́n fún àti ìwà ní ká gba dúkìá yẹn pẹ̀lú ìpàkùmọ́ra rọ́ ìbúra rọ́ ẹ̀ṣẹ̀ ńlá gan lọ́fà àti ìbínú ọlọ́run bọ́lọ́run ṣe ní àmúmọ́ra tó yẹn yóò bínú sí yẹn sọ gbólóhùn mùsùlùmí táwí ẹ̀hún tó kọ́mọ̀ jù yẹn bíbẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà lè di míì tí wọ́n bá lọ búra tó fi gba owó kiri yóò náà ọlọ́run obìnrin sí náà àbẹ́ńtà ti bá lálùkà wà ní pé kò lè síjà láàrin wa bákan náà ohun tí wọ́n pàdé wọ́n fi jìyà níbi ìbúra yìí ohun tí kéèyàn bá ṣe kéèyàn bá ṣe tọ́ba nìyẹn tí ó sì ṣe kàfàrà tí ó sì tọ́ba tí ó sì bọ́ pamọ́sẹ̀ kó mẹ́sàn-án yẹn bá ti rí tọ́ba ti ṣe tọ́ba rẹ̀ tọ́ba ti tẹ̀jú bo máa kọ̀bìlà ọmọ tó ti ṣe ọlọ́run tẹ̀sí máa foríjì. bákan náà arábìnrin nù hadith ìfúnrinlẹ̀ abẹ́ ọ̀sán tó wà fi yàfà àjọ kánìyàn ṣe kí ni wọ́n fẹ́ yàpò kí kò fi já sí pé yọ jáde kó ń bẹ́ẹ̀ tó ṣe fóun gbàgbé ni òun jẹ́ kó mú bùrà sẹ́ẹ̀ àbí kò dẹ̀sì mọ̀kàn òun kàn ń búra lásán hmm. nítorí pé ẹ̀sìn àtẹ̀sán kò lè bá kan nínú méjèèjì ẹni ó gbàgbé àtẹ̀ntí ọmọ kankan ẹni ah, mọ̀ ọmọ gan ni ó gbẹ̀sẹ̀ òun ló sì lè gbà ládàá tó bá ti pé ládàá rẹ̀ mẹ́mbẹ́ bákan náà àtúnfin ilẹ̀ fọlọ́run sí fàtòlùkọ́dọ́ àfọlọ́run máa ń bínú ìbínú tọ́lọ́run kan yàtọ̀ sí téèyàn téèyàn bá bínú nísìnyí ó lè lé àga àbíkọ́ lẹ́yìn lóko ìmọ̀ tuntun ọlọ́run ọba sùhánà ìbínú tó le gbà ní á fi ìbínú yẹn rẹ̀ fọlọ́run ọ̀rọ̀ alẹ́ yìí tó ti kíni o tó ṣe déédéé ti títóbi ọlọ́run torí pé lẹ́sọ̀ tàbí ìfilẹ̀ fi ṣe òun ọ̀wà sẹ́mi kò sí nǹkan kan tó dàbí rẹ̀ ọba tí ń gbọ́ ohunkóhun ni tó sì ń rí ohunkóhun. sọ títúmọ̀ àyà yìí pẹ̀lú ìtàtà wáyé àwọn ìtàsílẹ̀ ìtàlẹ̀ lọ́gbẹ́ bá nàbì ní sọ̀lá àrẹ ọ̀sọ̀lá sí wípé hadith yẹn á ṣàlàyé rẹ̀ fún tùmọ̀ àyà ni ah, ó fi hàn pé ta fẹ́ sọ nínú àyà yẹn náà ni pé ẹni ọba lọ pààrọ̀ pẹ̀lú ìbúra rẹ̀ ọfọlọ́n búra rẹ̀ yíṣẹ́ rẹ̀ ọwọ́ tú ìbúra yẹn hmm, nítorí ìsẹ̀yìn ayé àti ohun tó fẹ́ gbà láyé ó ń hmm, tọ́ fi gbà ní àárọ̀ kódà kọjá gbogbo ayé nǹkan díẹ̀ ni nǹkan díẹ̀ ni ló fi dá pé irúfẹ́ ẹni ní wàá gbọ́ ìgbìnlẹ̀ ọ̀pẹ̀ yá ó dì ní lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yẹn ló di kò ní rí kẹ̀ kò ní rà ánú kò ní wà lè jẹ̀nà kò ní wà lè jẹ̀nà. الحديث ستون بعد ثلاثمائة حديث ثلاثة حديث الأشعث بن قيس الأشعث بن قيس كان بيني وبين خصومة في بئر فأخذنا إلى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم إذا يحلف ولا يبالي يبالي فقال رسول الله صلى الله عليه وسلم من حلف على يمين صبر بها ما لامرئ مسلم وهو فيها فاخر فاجر لقي الله وهو عليه غضبان وهنا على أشعث بن قيس على أشعث بن قيس فمن كان بيني وبين رجل خصومة في بئر إجان بلعنة مئتان إثنى إجان قال عن جاسي فاختصمنا إلى رسول الله صلى الله عليه وسلم أواقو جاي الأربع النبي فقال رسول الله شاهدات أو يمينه ما لا يريد يمجي وعطاك بأقوال ذي سنقعي هذيك هذا في البراء

وفيها خنزير فليس كرلون قانون براين لقي الله أن يقعد يلون وهو عليه غالبان نيبا تلون بما سكين تما بينو سي بين وزي مقايدة جادتي أساني طبع قيجو أبي àlàyé ó pe dandan fẹ́ni tó pẹjọ́ ìbúra ó sì pe dandan fún ẹni tó ṣàtakò ìṣòro àánú kọ àyídà bẹ́ẹ̀ hmm. nínú ìfẹ́ tó di nǹkan ọmọ ẹ̀rì wa ẹni tó jiyàn rẹ̀ pé ọkọ ní yóò ṣe kí yóò bùrà ń tẹ̀ yóò bùrà yóò ṣe jọ pín ní ọkọ̀ kan nìyẹn. tó sì jẹ́ tọyàn yóò rìnlẹ̀ tàbá ti kẹ́lẹ́rì méjì wa ló sọ pé ẹlẹ́rìí méjì rẹ̀ àbí kóun dẹ̀ búra tá a bá ti wá rí àlàyé lọ́dọ̀ ẹni tí ọ̀pá tó fara pọ̀ lọ ní dúkìá ẹni tá a pè lẹ́jọ́ òun ó búra nù èèwọ̀ sí ni ká búra rọ́ ẹ̀yìn òrìgbà dúkìá ẹlòmíì inú ẹ̀ṣẹ̀ ńlá ni ó lè fàbínú ọlọ́run fẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ àti ìyá ọlọ́run àti pé ìdájọ́ adájọ́ nìyí yóò gbé àpẹnu kúrò ní níta ṣùgbọ́n nínú yóò máa ṣẹ́kùn hmm. yóò máa ṣẹ́kùn látìyàn látìyàn náà bá ti rí i pé òun òun parọ́ àti pé bora pọ̀ kí hmm. tàbí ti bora yóò gbé ẹjọ́ tí wọ́n pè tí wọ́n pè kó lọ́rùn rẹ̀ kò kí ìyẹn tẹ̀síwá ọmọ àwa nú ẹ̀sìn rẹ̀ ọmọ àwa nú ẹ̀sìn rẹ̀ tàbá fẹ́ dájọ́ láàrin ẹ̀ńtọ́pẹ́jọ́ àti ẹ̀ńtàpẹ̀lẹ́jọ́ adájọ́ yóò kọ́ gbé lọ́dọ̀ ẹ̀rí tọpẹ́jọ́ náà yóò yá má láyé wa àbí mẹ́lẹ́rìí méjì wa pẹ̀lú àlàyé yóò abọ́ sọ́dọ̀ ẹni wọ́n pèlẹ́jọ́ náà tóun náà fi rìnlẹ̀ àkọ́ sàtàkù ìrìn sàtàkù tọ́wé ti sàtàkù báyìí ó fi bùrà lé wáàsí ń bẹ bẹ́ẹ̀ fún ẹni tó bá jẹ́ adájọ́ kó ṣe wáàsí fáwọn oníjà ẹ má pààrọ̀ nígbà wọn bá fẹ́ búra bákan náà àti ẹ̀tọ́ mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ ni ó kéré ní ọ̀pọ̀ ni àgbàdo jẹun oníwà ìbúra rọ ìtú àlùkáwà ni kò ní kàfàrà nínú tọrẹsẹ̀ ńlá ni ó léwu ju kó ní kàfàrà lọ <laughs> afẹ́tí kẹ́sì ìyọ́sẹ̀ ṣe tọ́ba ni o tọ́ba tó ná sọ́ọ̀ṣì àti pẹ́pẹ́ lẹ́tọ́ tí yẹn dẹ̀ mú mọ́ra pẹ̀lú búra yẹn ẹ̀dẹ̀ sì máa dà padà الحديث الحادي والستون بعد ثلاثمائة حديث 361 عن ثابت بن ضحاك الأنصاري رضي الله عنه أنه بايع رسول الله صلى الله عليه وسلم تحت شجرته أني وفي أن أبولاني من أهو صحابة أبولاني تريد أن الله أنت أعوان تقول له لأن أهو سعدي لا يأمو علي فعملاني بكر عمر وثمان علي رضي الله عنه عضوك ولبقية عشرة وبشرين من الجنة عبد الرحمن بن عوف سعيد سعيد زيد عامر أبو عبيد عامر بن جراح عبد الرحمن بن عوف طلحة آه، آه، الزبير عمية وبقية العشرة المبشرين بالجنة لا ينطلق آه، أهل بدر أهل بدر أعطتكني أعطتك جاكم أحد إن أعطت اللولة هناني أصحاب الشجرة أصحاب الشجرة تعالوا يا أبي وانت أصحاب الفايف والله wọn ò dàníyàn káwọn ọjà tẹ́lẹ̀ tàdédé lójúṣe ọlọ́run ní kọ́mú báyà wá pé sọ́lá dìjà fẹ́ jà wọ́n sì láwọn ọjà lójúṣe ọlọ́run ní kọ̀sẹ́nì kan fẹ́ wọ̀ nínú wọn àti abọ́lá ní afáwàsá àti bùnúdọ̀ hák àǹsọ̀rí ẹni ìtọ́lé ó fún òjíṣẹ́ ọlọ́run ní báyà àtàtà ṣàṣàrà abẹ́gi. àti pé òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sọ pé ẹni ọbẹ̀ búra kan kan wá ní tóun bẹ́ẹ̀ ṣe kí ní òun ṣe mùsùlùmí mọ́ irọ́ ló dẹ̀ ń pa ó sì mọ̀ mọ̀ síbẹ̀ àwọn agbọ́sẹ̀ lóun ṣe mùsùlùmí mọ́ yẹn kì í ṣe mọ́ náà nìyẹn. ẹni bá fi nǹkan kan pa ara rẹ̀ nǹkan yẹn wọ́n lẹ́sìn máa fi jẹ́ ní àníjọ́ gbẹ̀ndà kìyàmà. ìmọ̀ràn ẹ̀yìn agbára lérí ohun tí ò ní kí ni mo fi sàrà àfọlọ́run mo ti lérí pé eléyìí á ti sùn lọ́wọ́ ni ọkọ̀ ọlọ́kọ̀ ọ̀rẹ́ lérí ní nǹkan tí èsì tiẹ̀ nínú ìwáyà mi wọ́n ni wọ́lá àná àkọsílẹ̀ kéèyàn sì pèlè mú mi níbi kó o pa ni nínú ẹgbà wa mi. ọmọ ni dáhà dáhùwà káàbí bàtà lè takasara bí ha làmì yẹ̀rìndò lọ́wọ́. ìlà kìlà ọlọ́run yóò tọ́wọ́ á lọ pé yàtọ̀ mọ́ra arọ́ kan tí èsì tí ọ̀hún dẹ̀sí lòun lòun ní ó fi lè rí ọ̀pọ̀ ọlọ́run ò ní lé sí nǹkan kan fún ju díẹ̀ náà lọ nǹkan kéékèèké ọlọ́run máa fún ọ̀run tó wò pọ̀ ń pọ̀ padà dá láì ní kẹ́yìn ayé ẹ̀ ni lónìí bákan náà kí láwọn ọ̀nà àdéhùn àti ìjẹ́ ìwọ̀nyẹn lágbára fẹ́ni tí bá ń lọ búra pẹ̀lú òfin míì tí èsì òfin Islam mẹ́rin àwọn olùmọ̀ kò lórí pé sọ́nìkà fara bí kò ní èyí tó kílíà nínú mọ́gà bí àwọn ṣàfàìyà àwọn ní pé ẹni wọn lọ ní abẹ àwọn hànàfíyà bá ti wí àwọn ní kó ní kàfàrà mọ́gà bí wọn mọ́ ní tàbí ṣàfàìyà àwọn ní kò ní kàfàrà ó sì jẹ́ riwaya tó ń gba alákọ̀ọ́dọ̀ Imam Ahmed ibn Qudama náà ṣẹ̀ṣà rẹ̀ ibn Daqiq al-Eid ọmọ adé tí nǹkan yìí ọba rí bẹ́ẹ̀ wọ ẹsẹ̀ mùsùlùmí mọ́ ọ̀sìn dáná ńlá nìyẹn pẹ̀lú ohun tó ń wíyàn èèwọ̀ sì ní ká pààyàn àbí kéèyàn pààyàn fúnra rẹ̀ sọ ẹni ó pààyàn fúnra rẹ̀ ó dàbí kọ́ pẹ̀lú míì náà ni kọ́ pẹ̀mí ara rẹ̀ àbí kọ́ pẹ̀lú míì ni yóò sì jìyà bó ṣe parẹ́ yẹn wọn tó fi parẹ́ nígbà tí ń jìyà yẹn náà ni wọ́n tó fi jìyà nítorí pé wà á ìmọ̀ ìjẹ̀dá ní jíǹsì àmọ́ ìmúdéyàn bá fi hàn lèèyàn gbà àti pé kéèyàn sì pè léèyàn bí wọ́n pa ni níbi kẹgbẹ́nú ẹ̀ṣẹ̀ kátẹ̀ ní kò dọ́gba tàbá ní káwọn òǹdè wọn rẹ̀ àti ìwọ ni kéèyàn máa pe ohun tí èsì ohun tí ọmọ kólóhùn mọ̀ ìmọ̀ ní o ìran kọ́kọ́ pèsè lọ síbẹ̀ àbí akin kìí sakin ó sì lákin lọ́rùn àgàgà ní tó bá ń fi ni yẹn tán yẹn pé ẹ̀ mọ̀ dílé mi ni irọ́ nílẹ̀ ń pa ẹni tó bá ṣeré ìyànà rí sí àárín mi àbíjìra ga yọ yẹyẹ kẹyìn mi òdì kejì ohun tó gbà lérò ní orí ìlérí nìyí àdìta kókó rẹ níbi ohun téèyàn bá ní kápá lé lórí ẹni tó lérí yẹn torí pé ìlérí nìyí ìtẹ̀lé mi súnmọ́ láwọn ohun tí èyí sì wọ́n lò ní kí wọ́n fẹ́ fi súnmọ́ láwọn sí nítorí bẹ́ẹ̀ téèyàn bá lérí kò sí nǹkan kan lọ́rùn rẹ̀ ń di ìlérí ohun tí èsì tiẹ̀ dúkìá dúkìá oníwà lérí pé ọ̀fẹ́ fi ṣètò ọlọ́run tí wà lónìí ni kì í wà lónìí so nínú kẹta tó wá fẹ́ sọ pé àwọn àkàmọ́ kọ́ làtàrí yẹn ìyẹn ni pé nítorí búra ẹlẹ́sìn tí ń Islam wọn ló ti jáde kọ́ ní Islam nìyẹn ó ti jáde kọ́ ní Islam nìyẹn gbólóhùn kéèyàn sì pèlè mú mi ni ó dàbí kéèyàn pa ìtumọ̀ ni pé ẹ̀sẹ̀ ẹni tó sì pé àtẹnudọ́pá yìí kankan náà ni so. wọ́n ní ibùn tí ìyá rẹ̀ rahmatullah wọ́n ní sẹ́rí gbogbo òjì àti mbẹ́nu àdéhìí ẹ má jà dára ara wọn àgbọ́dọ̀ fi rìn rẹ̀ bẹ́ẹ̀ ni hmm. ìlérí ìyá yẹn máa ṣẹlẹ̀ sẹ́ni tó bẹ́ẹ̀ fi ṣe kánú rẹ̀ tí ó sì ṣe ohun tá a fi sọ pé a fi kọ̀ pé kò ní jìyà àbí ètò ṣe kánú rẹ̀ lórí ohun tí ibùn tí ìyá àdúrẹ́ lórí nìyẹn yóò sì jìyà yẹn bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àti tí ọba tí ọba tí mo wá nìyí ní ìwà pa tí ọba ti sí nǹkan kan tí ó kọ̀ fún èèyàn tí èèyàn fi ní jìyà ni. ọmọ ọrùn lọ jì sí kan nù rẹ kò sí ohun tó ní kọ̀ọ̀kan tó fi ní jìyà wá jìyà yàn gbogbo nǹkan kan náà dé sí i. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك